أشي صلاة قوم النبوة محمد صلى الله عليه وسلم المبعوث رحمة للعالمين النبي تيرا وباكي لديك كل ما جيك تيانو وقفو وبلاي كي أتركنا مقام عليه النبي أتياما صحابة àti gbogbo àwọn ẹni tí محمد صلى الله عليه وسلم títí yóò fi máa di ọjọ́ ìgbéǹde àlùkìyàmù. lẹ́yìn náà a máa tẹ̀síwájú insha allah ta'ala nínú àlàyé jẹ́ra al-arba'un an-nawawiyya. èyí tí a ti bá tó níbi al-hadith al-ashir iṣẹ́ hadith ẹlẹ́ẹ̀kẹ́ wa tá a ti ṣe àlàyé rẹ̀ fúnra wa níwọ̀nba. لني إن شاء الله أما لطبي الحديث الحادي عشر وناني حديث إليه الصلاة أوامل وأوامل ومباوة بمنه وكرمه وعزه وكله أرتي ألم صوت النبي وصوت ألم دقوا جوجا لمجوة وجاد أرتنوا أفا أدواتي وني من دار بمبه ọlọ́dà kò wọ́n sọ̀rọ̀ wa lọ́rọ̀ fẹ́ fẹ́nu gbogbo dábàá sọ bí wọ́n ṣe lẹ́bi pẹ̀lú kọ́ọ̀lọ́ wàhálà rọ̀ṣọ́lọ́hù wàhálà sàhábà rẹ̀dọ̀wàlù láàyè lẹ́yìn sẹ́nu. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وآله ومن واتبع هداه إلى يوم نلقاه وبعد الحديث الحادي عشر عن أبي محمد الحسن بن علي بن أبي طالب ست رسول الله صلى الله عليه وسلم ورحالته رضي الله عنهما قال حفظت من رسول الله صلى الله عليه وسلم دع ما يريبك إلى ما لا يريبك رواه الترمذي والنسائي وقال الترمذي حديث حسن صحيح هذا الحديث حديث تي التي وهي حديث أبو محمد أبو أبو محمد قال أبو محمد أذكرني الحسن ابن علي ابن أبي طالب رضي الله تعالى عنهما وعن الصحابة أجمعين الحسن بن علي أولانكني أبو محمد الحسن يوم علي علي يوم أبي طالب رضي الله تعالى عنهما وعن الصحابة أجمعين ووارو يرد ترى في سيبط رسول الله صلى الله عليه وسلم تلا روابا سيبط أما ما نقول أما tí ọmọ ẹni bí àtúwá ní gbólómi à ń kéyìn ọmọ ọmọ lòun náà àmọ́ ọmọ ọmọ ó yàtọ̀ ọ̀tọ̀ síra wọn lọ́dọ̀ Yorùbá àwọn nípa gbogbo ẹ̀kọ́ pé ọmọ ọmọ náà sáà ni àmọ́ nínú èdè lárúbáwá ọmọ tọ́mi èèyàn lọ́kùnrin bá bí òun là ń pè ní hafiz ọmọ tí ọmọ èèyàn lóbìnrin bá bí òun là ń pè ní سبت إذا الحسن بن علي أما فاطمة تنجي أما النجوى محمد صلى الله عليه وسلم شيء سبت لا تنجي بها فيه أيوة هذا سبت لماذا نجري في أما وبيري قولي الحسن ابن علي رضي الله تعالى عنهما وعن صحابته ajma'in tí wọ́n lọ́mọ ọmọ ànábì ló jẹ́ wàárọ̀ ìhánàtì ìdílárúbá ń pè ní rọ̀ ìhánà rọ̀ ìhánà fúláwà kan ní jẹ́bẹ̀ ó wá lóòórùn tó dáa tí ó ń tá a bá wá fẹ́ ti dáadáa òyìn lámọ́ ń pè ní rọ̀ ìhánà àwa ní alhassan lọ́dọ̀ ànábì rọ̀ ìhánà ló jẹ́ òun àti alhussein àti alhassan àti alhussein huma rayhanata rasulillahi sallallahu alaihi ipò tọ́wọ́ àti àdámì ni rayhana gbogbo ẹ̀sẹ̀ pé ẹ̀rí pé lọ́sẹ̀ tó lọ nígbà tá ń sàlàyé al-arba'una an-nawawiyya apàkéèsì lórí àwọn bá a ti máa ń borúkọ tẹ́lẹ̀ Yorùbá rayhana yìí náà gbogbo ẹ̀ pé wọ́n bí ìròyìn Hasan àti Hussein àmọ́lẹ̀ Yorùbá a tún ti bá rayhana náà gborúkọ ní dídá tó tó nítumọ̀ tó dá tó ẹni abáwá sọ nírò ìhánà ìgbà wọn mọ yorùbá ó gbé lọ sí yorùbá lẹ́rù wọn bá sọ di rìhánà ẹ máa gbọ́ àti rìhánà alájà rìhánà tù bẹ́ẹ̀ sì ni àṣàyí oníkàtúwé kiri ọ̀rọ̀ ìhánà ọ̀rọ̀ ìhánà ó ní òdòdó tó lóòórùn tó dáa ìlàgbà pè bẹ́ẹ̀. alhassan àti alhussein níta nàbí wa máa fi ròyìn wọn rò pé á àwọn méjèèjì dàbí ohun tó dáa tó ń gbọ́ngbọ́n ni anabi wa fẹ́ràn wọn púpọ̀ anabi fẹ́ràn wọn débi pé anabi bẹ̀rù ní nígbà níjọ́sìn hassan àti hussein wọn yọ̀ láàrin àwọn èèyàn bá ti wá ń bọ̀ ẹ bí ìgbà téèyàn bá ń ṣe tágbà tàka tó fẹ́ ṣubú anábì ti bọ́lẹ̀ lórí wíńbà rí anábì ti lọ síbi dáhùn hasan àti hussein wa fúnra anábì náà ni wọn kí ayé àtọ́lọ́wọ́ bá sọ pé a ìfìdínà àtọ́lọ́wọ́ bá pe àwọn ọmọ uná níbí uná níbí anábì fẹ́ràn àwọn méjèèjì sọ́nà ọlọ́ àbáyé ọ̀sán. tọ́ yàwárí hasan ló wá gbẹ̀gbà wá ọ̀rọ̀ tá a fẹ́ ké yìí a máa sáré yàbàrà nítorí pé ó kọ ẹni ńlá la dáhùn ẹ̀sìn kéjọ́ ta ti bẹ̀rẹ̀ àlàgbà ó lẹ́nu àwíyá àti ìdèrí ọ̀rọ̀ alhassan ibn ali alhassan ibn ali ọmọ ọmọ náà nábì ni àmọ́ èèyàn ńlá ni anábìwá muhammad sallallahu alaihi wa sallam wa asáfúnjọ kan anábìwá ni ibi ni hada ibi ni hada sẹ́yìn anábìwá ọmọ mi jẹ́ ń wò yìí sẹ́yìn olórí ni yóò padà jẹ́bẹ̀ tí wọ́n yóò yẹ ni pé olórí àwọn ọ̀dọ́ tí ó wà ní àlùjẹ́nà náà ṣàṣọ. Ànábì ní kọ́lá bẹ́ẹ̀ tí wo ogun kan padà wáyé láàárín ìjọ méjì tó jẹ́ Ọmọ mi yìí olóṣùmọ́kọ́lọ́hùn ọba lòun láti lè parí ìjà láàárín ó sì ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ti alhassan ibn ibn ali ogun wọn náà lọ́gbọ̀n ológun tó wáyé láàrin afáwa àgbà ali ibn abi talib radiyallahu ta'ala anhu àtàfáwa àgbà muawiya ibn abi sufyan gbogbo ní ti tẹ̀jẹ́ lẹ̀ tó tó tó jẹ pé àyùmáyé ló àwọn tàbí náà gbogbo lè lọ. àyìnbáyé àwọn mùsùlùmí náà gbogbo nílọ ogun tó wáyé láàrin wàháwíyà àti àlì bíbélàbítọ́n ogun náà pọ̀ àwọn sàbí àtẹ́gbọ́ Muhammad sallallahu alaihi wasallam ogun yìí wọ́n dájú jà kọ́ra wọn ẹ̀mí ṣòfò àwọn kan náà wo pé a níta ti wa rèé àwọn òwú rẹ̀ dá wàhálà abẹ́mi bọ́jọ́ náà ogun ti wá orí ogun yìí náà ni àdébísà àti tọ́lì ìkúlé mú báwọn tí wọ́n parí pàtàkì sùn. tọ́ Al-Hasan ibn Ali ìgbà àlíwá kú náà ó làwọn mùsùlùmí wá láwọn ṣe bẹ́ àfọ̀hùn náà pé kó máa túkọ̀ ọjọ́ba lọ. ọ̀rọ̀ anábìwá Muhammad anábì sọ́ọ̀lẹ̀ wá fẹ́ ṣe kó máa túkọ̀ lọ òun wá wọnú ogun tí ń lọ ó wá gorí àlééfà kò ju oṣù mẹ́ta sí mẹ́rin lọ ló ti ní ó dà kí ní bí ogun láàrin bàbá mi àti Muawiya àwọn ìjọ àpọ̀ tó wájú alẹ́ tó báyìí ṣe lórí àwọn tó pa Usman wà pa wọn padà lórí pé Muawiya ló wò pa bàbá mi ní olórí kò sí wàhálà tó bá níbẹ̀ ìrẹ́ Muawiya bí láti Sufyan èmi Al-Hasan ibn Ali èmi fẹ́ step down fún ọ ìwọ wá bọ́ sórí àlééfà kọ́mọ túbọ̀ ìjólórí àwọn mùsùlùmí lọ. ìstep down jẹ́ alhassan ibn ali step down ó sì paná ogun náà. èyí ò lọ́rọ̀ anábì dá anábì náà ti sọ tẹ́lẹ̀ pé ibi ni hada lẹ́yìn wà láàlá lọ́ha an yusle àbí bẹ́yìn àpá ìfàtẹ́ ìnà àríwáṣẹ́ mílẹ̀ mùsùlùmí. ọmọ níta ń wòye olórí ló padà jẹ́ kódà ọlọ́run ó lò ń sábàbí láti fi ṣàtúnṣe àwọn ọ̀dọ́ mùsùlùmí méjì tí wọ́n bára wọn alhassan ali wa step down muawiya wa bọ́ sórí àlefa ni wọ́n ti pọ̀ lọ tọ́ tí wọ́n rí lẹ́nu kóṣù mẹ́ta mẹ́rin aba èyí tó wá bá káwọn àfá mi wo pé ali lọ́dọ̀ a bá ti ń dárúkọ ara wọn ló ṣẹ̀gbọ́n àlùkùnlá fáwọn ọ̀ṣẹ̀rẹ̀ mélòó làwọn ń dákọ̀ mẹ́rin mẹ́rin tá ń dákọ̀ ànábì kan ló dákọ̀ mẹ́rin fún wa kan làwọn fi ń tà pé mẹ́rin àsọ́lẹ̀ òun làwọn míì wá wò pé pẹ̀lú àsọ́lẹ̀ yìí àwọn bẹ́ẹ̀ gbà pé márùn ni wọ́n ẹni tí ó sì wọn òun ni alhassan wọ́n níbẹ̀ wọ́n nítorí pé dáà náà bí sọ ni pé al-khilafa fi ummati salasuna sana ó lásìkò táwọn èèyàn ó fi máa já àrólé lẹ́yìn mi èmi Muhammad salasuna sana ó ní wọ́n lò tí ó mọ̀ lọ́bi tẹ́tí yẹ súnmọ́ tẹkúrú mọ́lìkà lẹ́yìn ìgbà náà kò ẹmọ wo àwọn àfáà o ọlọ́pọ̀tà bá wa kí àwọn àfáà wa gbogbo nǹkan pẹ̀lú ìmọ̀ pẹ̀lú òye wọ́n tẹ ọgbọ́n kalẹ̀ wọ́n tẹ ìmọ̀ kalẹ̀ wọ́n tẹ láàtàrí kalẹ̀ wọ́n tẹ fíkìm kalẹ̀ ọba nábì yìí náà wá mú pé kódà ẹjẹ́ àwọn thirty years la nábì pè fún wa thirty years yìí pèpè nígbà wọn kààdì ìgbà tí wọ́n fi pa àlí tẹ̀gbọ́gbà tó fi pa àlí àsìkò fìláfà wúwá kiri jù lọ òun ọdún méjì ó lé díẹ̀ ni ọmọọ̀bù náà ló díẹ̀ òsùmánù ló díẹ̀ olólo tó gùdù kí àní náà tó wá lò gbogbo tí ogun wá lò yìí ojú ọgá bí twenty nine eh, years àti bí oṣù mẹ́jọ sóṣù méje lọ tẹ̀ gbogbo bí oṣù mẹ́rin lẹ̀ tọ̀ àwa lóṣù mẹ́rin tó kù lẹ̀ yìí gbogbo tí alhassan ibn ali tóun náà fi wá jọ lórí láwọn mùsùlùmí lórí kó tó lóun step down fún Muawiya ibi láti tòbíà wọ́n ní ojú oṣù mẹ́rin táwọn èrò lọ tàbáwá oṣù mẹ́rin nẹ̀ papọ̀ kí ni ó padà wá nígbà náà thirty years wọ́n nítorí bẹ́ẹ̀ àwọn fẹ́ gbà lọ́dọ̀ tàwọn pé alhassan ibn ali wọ́n ní sọ́lọ́kùnláfà ìrọ̀ṣìdì ajẹ́kùn lẹ́lẹ́ka àwọn àwọn alẹ́kùnláfà الراشدون هذا اجتهاد العلماء ṣùgbọ́n ìtòkò náà àpá mẹjọ́rítì àwọn àpá ìdájú orí lórí ní gẹ́gẹ́ ní hmm, hmm. alhassan ibn ali a ní kakún àwọn alùpùlàbá àwọn ìkànnì kódà wọ́n gbé níbi kéèyàn wá nípò nínú ẹ̀sìn alhassan ibn ali ó ju alhussein ibn ali lọ. àgbàyànù wọ́n gbà ọlá ni wọ́n ti gbà pé nẹ́bí sọ ni pé olórí àwọn ọ̀dọ́ ni yóò jẹ́ yóò ṣẹlẹ̀ tó tún wọnú náà nígbà tí ń yà wọ́n ń jà káwọn kọ́ pàkejì wa alhassan àti alhussein wo é ṣe ìbejì o ẹ̀rọ báwọn àgbọ́yé kan tí ó bá mímọ̀ lọ sí mbẹ lórí ọpọlọ wa ni pé á ah, ìbejì ni wọ́n ẹ wáyé lómi náà wà mọ́ sọ pé á ah, òun náà fẹ́ bí hassan àti hussein kò sí láì fi kéèyàn bímọ ó sọ ìbejì rẹ̀ ní hassan àti hussein àmọ́ mọ́ gbé e sórí rẹ̀ pé hassan àti hussein jẹ́ ìwọ̀n ìṣèbejì ìdí kan bẹ tó kàn ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ wọn ni pé age prince tí ń bẹ láàrin àwọn méjèèjì ó kéré púpọ̀ àwọn mímú àwọn àfá àwọn ní kò lọ àwọn mímú àwọn àfá àwọn ní kò kan lọ àwọn àwọn àfá àwọn ní díẹ̀ ló kan pé ìyẹn ló pé age prince tí wọ́n ó ṣe kínú ó papọ̀ so rẹ̀ lẹ́lòmíì wá ń tà wá hámà lẹ́lòmíì wá ń lérò pé ìbejì nínú tàrí àti inú síyá àti wá pẹ́ fún ẹ̀jẹ̀ méjì. àlùbáyà àlùbá hádà òwàlà. fún ẹ̀jẹ̀ méjì alhassan lẹ́gbọ́n alhassan lọ́lọ́lájú èé wá ṣe tó ṣe pariwo hussein làwọn èèyàn pa. ẹnì pa àwọn ẹ̀rí àkàrọ̀ àfihàn fádà fún mọ́lá. pa àdìwọ̀ ẹni tí wọ́n máa ń pa ní dáná hussein. tege ìmí ìgbà ti sọ Hussein lọ́nà tí wọ́n ti mo ti sọ Hussein lọ́nà. bẹ́ẹ̀ hussein lona bee ti ni asahi ò ní pé Hussein الحسين ابن علي رضي الله تعالى عنه àbúrò ló jẹ́ sí alhassan ibn ibn ali amadi táwọn ṣe àṣesúmọ́ òní pé níjọ́ tí wọ́n pa hussein ipa àbùsí ni wọ́n pa ipa jàmbá sì ni wọ́n pa àtàrà pé wọ́n pa nípa jàmbá yìí àwọn ṣíà wa lọ́ọ̀rì súnmọ́ ká lè rí bí fipolówó bàjẹ́ táwọn fẹ́ pa táwọn fẹ́ polówó láti lè fi gé ní ìmpáàtì àwọn mùsùlùmí nígbà táwọn bá ti jẹ́ káwọn èèyàn mọ̀ pé á ah, ẹni táwọn ń dúró tìrẹ o ẹni táwọn ń tàṣáyá àbúrẹ́ o táwọn èèyàn náà sì kàtà tí wọ́n rí pé ka àbòsí ni wọ́n pa àìpẹ́ṣẹ́ níbi láàrín ipa àbòsí tó dé lẹ́bù pé wọ́n bẹ́ orí ẹ̀ sábẹ́ orí rẹ̀ sáyè kẹta ń pè dá lùkàrùbàlá àwọn ṣé àwa nìkan àwọn mọ̀lẹ́bí ànábì làwọn fẹ́ máa ṣe tàṣáyò fún táwọn mọ̀lẹ́bí ànábì mọ̀lẹ́bí ànábì ọwá ń pariwo Hussein nìkan kí ló bá ní pé tẹ́lẹ̀ ní gidi kéde sí pàtì látàrí ọ̀nà àbòsí tí wọ́n gbà fi pa al-Hussein wọ́n ìlà Hussein ò lọ́lá Hassan èyí ti dẹ́ ẹ̀mọ́ gbé ọ̀rọ̀ Hassan lórí wọ́n ti mọ̀ pé kò sí táwọn lè fi yíò fi àṣíyù gbogbo oníbàjẹ́ wọ́n ti wá mọ́ ń ṣe nù gbogbo alábòsí wọ́n ti mọ́ ń ṣe nù gbogbo ẹni tí wọ́n ó dọ́gbọ́n wá kí làwọn lè fi gé ní símpátì àwọn èèyàn ọlọ́mọta fún alẹ́ àgbọ̀yọ̀ ala kulli hal alhassan ibn ali radiyallahu ta'ala anhu wa an sahabati ajma'in òun ló gbẹgbà wá àdéhùn tí a fẹ́ ó ní mo rí nǹkan mójútó lọ́dọ̀ ànábì sallallahu alaihi mo ti mo ti sọ nǹkan náà mo ti ha mo sì dúró di nǹkan o ìjẹ́ kí ni nǹkan náà o ní pé anabi sọlá àtàlámsọ gbóló nǹkan owó oṣù gàdí àdébì yìí gùn o àdébì yìí ṣe kí ni jama ogun àfàṣẹ àpé táàlì gbàgbọ́ Nawawi tí wọ́n ṣiṣẹ́ lé lórí nínú tíra ká fi ní àlàgbà ó náà yìí o ní pé wọ́n ń ṣiṣẹ́ lórí bóòlù àwọn ṣe kó àwọn jà wá bí àlùkẹ́lẹ̀ bóòlù àwọn ṣe kó náà bó làwọn ti kó àwọn àhàdí ìdòwe pé jàwáàmì ọ̀lẹ́kẹ̀lẹ̀ àwọn àhàdí ìdòwe pé ọ̀rọ̀ kékeré ni àmọ́ tí yóò kó tùmọ̀ tó pọ̀ tí yóò wà kó sí iṣẹ́ tí iṣẹ́ yìí wa mú ẹnu mọ́ fi pé yóò wúlò yóò ti ṣàǹfààní wa òun lọ mú wa. àwọn àpọ̀pá nẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam sọ pé láà máa yẹ̀rí ibùk ìlà máa la yẹ̀rí. hadithu yìí ó gùn àmọ́bẹ̀ àwọn kó ti ọ̀rá kékeré máa ó kó tó pọ̀ sí. ìkànnà wà bá sheikh Muhammad ibn Salih al-Uthaymin alayhi rahmatullah al-Uthaymin wọ́n ní wá fẹ́ kó ọ̀rọ̀ jọ ń parẹ̀ èèyàn sì kọ́ ọdún mùdálàgbà èèyàn kò dìbì rẹ̀ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ẹ̀kọ́ kìíní ẹ̀kọ́ kejì ẹ̀kọ́ kẹta ẹ̀sìnìtìsìnì gbogbo tẹ́wàá dẹ̀ mọ́ kọ̀rọ̀ lé kọ̀rọ̀ lórí kọ̀rọ̀ lé lórí tẹ́ sàlàyé sàlàyé sàlàyé anábì ni gbogbo ń tọ́ mọ̀ pé ń kóyè méjì bá nínú ọ̀tọ̀ ń kóró yóò yí bá ọ nínú ọkàn ń dá yìí méjì ilẹ̀ sí ọ lẹ̀ nínú ọkàn anábì ní fi ilẹ̀ tọba wá fi ilẹ̀ tán ìlà màálà yàrá ìjọ wà lọ gbámú òní tí wọn náà rí kéko kóyè mi dìbò ọ dáàmà yàrá yìí ìlà màálà yàrá yìí fi ń tó ń kóyè méjì dá ọ lẹ̀ kọ́ lọ rèé di tí ò kóyè méjì bá ọ kọ́ ṣe kí ni. قادم حديث من سنة الترمذي من سنة النسائي الإمام الترمذي حديث حسن صحيح جماعة هذه قاعدة عظيمة جليلة برنسيب الله نكني هو إلى غير برنسيب الله nínú ètò ẹ̀sìn wa àdífì yìí tá nínú ọ̀rọ̀ ajé wa náà àdìbì tó fún wa láti fi gbé kalẹ̀ pé á ah, ìlànà tẹ́mi ó fi máa lórí ayé mi rèé wàláyé yóò sì máa nísìnyí torí pé ń bi ìparí hadithi ẹnu àwọn ìwáyà mi wọ́n nípa iná sídìkọ̀ tó bá níìnà anábìnrin jẹ́rí tí máa ń dò tó níbi ìwáyà kan ó nípa iná lè kọ́ìrọ̀ tó bá níìnà ó ní jẹ́rí tí máa ń dò oore oore ṣe yẹ̀wò ìkòyí ṣe ròyìn ròyìn kèé kúrò yíò yí báyẹ̀ lẹ́nu. àyìn náà síbi kan tó àrí náà wà ní kẹ́bí bá rí i. ṣé ìtòlí tó bá jẹ́ kó o rẹ nìyẹn ń máa ń fi hàn lọ́kàn balẹ̀. ìwé àkọwá ni pé wà iná ṣẹ́rọ̀ rí ìbà ó ní tó bá jábù òun gbẹ́bí máa kúrò yíò yí báyẹ̀. tí wàá rí nínú ètò ẹ̀sìn wa náà bí ìsìlámù ti gbé wa náà nù nínú ètò ilé ayé wa náà ẹni bá fẹ́ fi ìfọ̀kàn balẹ̀ àti ìsinmi lólé ayé ìjọ tó bá tiri pé kí nìkan ti ń kú ìméjì bá wọn kókọ ṣe kọmọṣe kọṣe kọmọṣe pa nǹkan méjì oore ọlọ́run kèé máa ń lọ jẹ ṣémọṣe máa ṣémọṣe aburú ní máa ń lọ ní máa ń rí báwọn kìnìún láàrin mi ń ẹni ẹrẹ wa tí wọ́n ti lọ. pẹ̀lú pé àbífì yìí ó kọ́ wa pé àwọn nǹkan tá a bá ti rí sí irú wa lójú tá a bá ti rí sí kóyè méjì bá wa tá a bá ti rí sí ń dà wá lọ́kàn lápapọ̀ nǹkan bẹ́ẹ̀ jù ká má jẹ. erike tó bá ká lóore náà là wá fa innal khayra tó máa ní ìdá nítorí bá ọkàn máa ń balẹ̀ wà ìnà ṣọ́rọ̀ ní ìbà ní tó bá jẹ́ arú òní máa ń kó yẹn ní èméjì. tọ́ nínú àlámọ̀lé ọ̀rọ̀ ẹ̀sìn wa nínú ìjọsìn wa iyèméjì ó máa bá wa nínú hadith àbúkọ́ Muslim hadith mutafaqun alayh anabuwa muhammad sallallahu alaihi wa sallam wọn béèrè lọ́wọ́ anabi ẹnìkan ló béèrè bẹ́ẹ̀ ó ní anabi àmọ́ ń tì lọ́wọ́ ń gbà mí oníkìní kan wá sí òun níbi níbi ojú kan òun wàá máa rò pé ṣé mo ti sùn ni àbí mi ti sùn ṣé mo ti sùn ni àbí mi ti sùn anabuwa muhammad sallallahu alaihi wa sallam tọba tìlú ẹ bá tẹ́lẹ̀ sí olóyè rẹ tẹgbẹ iye méjìlélàbí o anabi ni láyà ń sọ̀rọ̀ ẹni tí ń kírun lọ́wọ́ wà náà bí ní kó mọ́ kú olórí irun bá jẹ́ ìbéjì pé ṣe mo ní ṣe mi ìyá tó ẹ̀kọ́ iyèméjì dídé nù kúò níbi iyèméjì ẹ̀ mo ní dára máa yẹrí ìlú kúò níbi tó kó yóró yóró yìí wá ìlà ìlà lọ síbi tí òun lọ́dún iye ni pé kúò níbi tó ń ṣe ọ́ ní iyèméjì lọ síbi tó dá ọ lójú ṣẹ́bà pé ẹni tó ń ṣe iyèméjì pé ṣe mo sọ àbí mi ìkẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ dá lójú kí ni tó dá lójú èyí tó dá lójú ni pé òun ti lálù àlá tẹ́lẹ̀ ayé ẹ̀kọ́ èyí tó bí èméjì ni pé kálù àlá mi ti wá já àbí kò tí ì já ẹ arábìnrin wa gbé ìkó lẹ́mí dìyí tó já pìlẹ̀ mú ìpìlẹ̀ nípa ọtí ṣe mọ́wùlẹ̀ kó lórí irun arábìnrin láyọ̀ sọ̀rọ̀ irú ẹni pé ò gbọ́dọ̀ kú ò lórí irun arábìnrin hátà yẹ́sùmá sọ́ọ́tẹ́n àwọn yẹ́jì lárí ìhà nídìí mẹ́rin arábìnrin wọn gbọdọ̀ kú lórí ìrùn hátà yẹ́sùn àṣọ́ta àbí tó ọba tó gbọ́ ohun iṣó tó tó pàá rápápápáà nítorí mọ́ dúdú ẹ̀mú tó ọba sì gbóhùn sọ anábìnrin ọwọ́ gómẹ̀ anábìnrin ọwọ́ yẹ́ jìdà rí hàn àbí kó fi ìdí pé atẹ́gùn iṣó jáde tó sì gbóhùn wà àmọ́ ò gbọ́ ariwo pa ò dẹ̀ fíìlì tó wà fíìlì anábì ní wọ́n kú lórí nù àlọ́ aláàánú bàjẹ́ nù dáàmà yẹ̀rí ibò ilé àmà ìlà yẹ̀rí gbogbo ìjọ tí wọn bá ti wọn bá lọ àkójú ìta bó àìsí sáré yẹn kẹsàn bẹ́ẹ̀ oníbèrè kan ti yín mọ́wá sínú àtà lọ́dọọdún náà oníbèrè kan bá béèrè pé ẹ dákọ̀ afá àwọn gbọ́ pé wọ́n ní iṣó tí máa ń bàlù àlájẹ́ oníṣó tí máa ń rùn àmọ́ téèyàn bá ya tó tí ó bá ti gíní tí ó bá ti rùn ká máa bá rùn wa lọ fájúwá kí fájúwá ni o kò bá ìmọ̀ lọ òjò mọ́rọ̀ mímọ̀ kò sákọlẹ̀ ìṣóhun o kò rùn o ìdá náà wa ní pé hátà yẹ́ máa sọ́ọ́dẹ́ àòyẹ́ jìdá rí tọ́ bá ti gbọ́ ohun ìṣó tó dùn pa ó wá rán kòrò kéèsì ọ̀tọ̀ ní yóò àwọn ẹ́jìdá ni àwọn fíìlì atẹ́gùn ìṣó ó kòrò òkàn wá tí ó ti gbá ariwo rẹ̀ náà àbò gbọ́ kòrò sọ́lọ́lá wa wa akọ́kọ́ máa mú pé èwo ló kọ́kọ́ bí sọ náà anábìlẹ̀ ń kírun lọ́wọ́ iye méjì wá mú yín lórí irun pé ṣé rákà méjì mo ti kí ni àbí rákà mẹ́ta àbí ìwọ ló dájú nínú ọ̀rọ̀ méjèèjì ìwọ ló dájú á méjì ló dájú ìkẹta láti méjì lórí anábì ní ìtó dájú náà ni ọbẹ̀ ìdẹ̀lẹ́ lórí ọgbà tó méjì lọ sí kí wa kírun tán ọwọ́ àti sùjúdù sáhábì ìyẹn ní ìforí kalẹ̀ ìgbàgbé kọ̀bùlíyàn aw ba'di ó lè jẹ́ kọ̀bùlí lọ sí ó sì lè jẹ́ ba'di gbọ̀dọ̀ àfáà ń bẹ̀ wọn ní ká ti kọ̀bùlí ló dáadáa tẹ̀rí ta bá dáràn ká gbàgbé lórí irun àti kọ̀bùlí àti bàbí ilé ìwọ̀n àwọn àbá àgbòbára wọn fà yìí ìdáwọn àbá ń fà ní pé èwo ló jù tá bá dèrò èwo ló lọ́lá jù tá a bá lè rògbò ẹni báwọn èèyàn gbà bí amábára wọn fàǹkan ọgbọ̀n ẹ ẹni jẹ ìmọ̀mù ẹni tí ó mọ̀ bóyá kọ̀bùrí làwọn ẹni tí àdébà àdínkù àti kọ̀bùrí àti bàdínkù tí ìjà àdébí gbé nǹkan nù méjèèjì ìdáwà bá kàn mọ́ ń fà ní pẹ́tọ̀ adírùkù ṣé ká wá ṣe kọ̀bùrí ló wá dájú ní àbí ká ṣe bàdí tó mùsùlùmí ìjà lọ fira wa lọ́sàn balẹ̀ ẹ̀sìn wa yóò lé rárá ẹlòmí lórí kọ̀bùrí àti bàdí ó ti kóra rẹ̀ sí wàhálà islam. sì rọrùn ọkọ̀ gbére torí pé kí ni kúlì sáwìn fàjàtà oníbẹ̀rù hadith àdúgbò muhammad sallallahu alaihi wasallam bó jẹ́ pé ẹnu kun hadith àmọ́ àwọn jùmúrù ìlàmà orí alẹ́ níyè méjì yìí ta bá láyé rẹ̀ fẹ́fẹ́ wá onóòmọ jẹ́ kọ̀bùrí ló lọ́lá jù ní àmọ́ kò sí èyí tí ò gbé kò sí ìdí ògbéra ibo la ń lọ ní pé dá àmà yàrí ibò ìlà àmà àlàyé ìtò bá fi ń fún ọ níyè méjì pátì tètè lọ rèé dì í tí ò fún ọ ní iyè méjì kámọ́sọ̀dé a ti ṣàlàyé àdífi ومن اتقى الشبهات فقد استبرأ لدينه وعرضه أو حديث إلى التراب إليه أجيب به níbi ọ̀rọ̀ tó ṣe wá. ṣé wá ní kí ní kan bẹ à ń pè ní àdúwàsíwá bí ká pè ní wáṣíwátà ṣèyítọ́ọ̀nù ni máa ń lò yìí oní bẹ́ẹ̀ kúlẹ̀ ọ̀dọ̀ bọ́rọ̀ bí náà mẹ́lìkì náà ilá iná ní ṣọ́rọ̀ ìwáṣílẹ̀kọ́ náà alẹ́rí ìwáṣíwísù bí ṣùdúrì náà ìwáṣíwísù èyí ò ní ó mọ̀ dẹ̀mí èyàn rúwáì yóò mọ̀ dẹ̀mí rúwáì yóò mọ̀ kóró irú ìsìn yẹn lẹ́nu wáṣíwátà ìmọ̀ ń dàdánwò fún yẹn bá àtiwá máa ń tútù wáṣíwátà ní pé ẹ̀ ń bá ti rí pé wáṣíwátà ń dà mú òun la yantafit ilayha kuma wò láwùjọ yìí kò sínú kọtọ kí láyé àdúgbò dáwùjọ pé àdúgbò tàbí kí àbí mi kínú pépé àbí ìṣèké tíwù ẹ bá ti tẹ́lẹ̀ a rí wọ́n tí wọ́n tọ́tù ṣeitán ṣeitán ló fẹ́ jẹ́ kí ìrò oṣù ọkìlù nígbà tó ń bá kó wàhálà bọ tí wọ́n gbogbo bá èjì àmọ́ ìdún kẹwù lè ní pàdà wá ìdí tó fẹ́ jẹ́ ọ lérè mù ọlọ́ba àtàwọn afá ìsìlámù anítọ́rọ̀ bá ti wá diwá diwá sáà tí wọ́n ti kírò dáná ṣètọ́nù wà gbá pé irun méjì àtàbọ̀ lọ kí ní hmm, mẹ́rin mú kí gbọ́kàn kó mẹ́ ọ̀nà táà fi máa ń wí ní ṣètọ́nù mẹ́rin so èyí tá a ṣàlàyé lọ tó ní ṣàkù bá ní èméjì nǹkan ò dáwa lójú tí máa ń jáwá lẹ́ẹ̀kọ̀ kan àmọ́ tá a bá ti rí pé níbi gbogbo òun wá tá à ń kí ó ní ìròyìn ìròyìn yìí ń bá wa ó ti síwáṣà ọ̀nà tábí ìjọsìn wa ẹ wá rí níbi ètò ìbẹ̀rù ọlọ́wọ́ bá wa náà ọdún yìí méjì pa pété haramu ní kíní kan àbí halal dáàmà yàrí mú ìlànà àgbà yàrí mú afọ́ Umar bin Khattab radiyallahu ta'ala anhu olùsọ yìí pé dáhù ríbá wà ríbá ó ní àti ríbá níbi bẹ́ẹ̀ ṣòwò

ìdí ò ìdí ò ní mú rí ròyìn ròyìn tẹ́mi rẹ̀ wá ó pọ̀ afáwa ìṣámi bin Hassan alhamdu bin Rajab bin Hanbal rahimahullah wọ́n máa ọ̀rọ̀ yíwá ní tíra jàwá Jami' al-Ulum wal-Hikam wọ́n ní ìṣámi bin Hassan sọ pé ترك محمد ابن سيرين أربعين ألفا فيما لا ترون به اليوم بأسا ó ní òun lè tẹ́sí báyìí pé òun rí àfa àwa Muhammad ibn Sirin tó sì fi nǹkan bíi forty thousand kìíní kalẹ̀ tó gbé ilẹ̀ pé ìnídẹ̀ di kìíní ìjà kìíní fi ma látàrọ nàbí ilé ó bá àṣà ní ilé ẹgbẹ́ ká lọ́jọ́ ọ̀tẹ̀ nílà ń sọ̀rọ̀ pa rẹ̀ ẹ̀yìn òní ilá ìfilẹ̀ òun dẹ̀ fílẹ̀ pé irọ́ ilé ìfilú ó sì báyìí ọlọ́mọ́ta sàánú wa láyé àwọn ẹni tí wọ́n ti lọ wọ́n fi dáadáa lórí ayé wọn. afáwa alhajjáde bí lè dènà òun ló fẹ́ ta oúnjẹ nínú kan ó wá fi iná yẹn tán sí lọ́ọ̀dì ta oúnjẹ yìí ẹni tó wá gbé fún gbogbo ìrọ̀lú náà ó wá nígbà ọba ti délùú o iye tí wọ́n bá ń ta ọjà onídọ́tọ̀ débẹ̀ òun náà ní kí wọ́n lóun máa ta o wọ́n jèrè àjẹ pàjúdé o iye tó ọba bá táwọn èèyàn bá ń tà á òun náà ni ọba ń tà á wá tọ ńgbà tó wó dé bẹ́ẹ̀ òun bá di pé àá oúnjẹ gan àwọn eléyìí òbí bẹ́ẹ̀ ló ń jẹ dáadáa kó wá máa mú wa tọ́jú oúnjẹ o tó bá ti dàsìkò tí ò sí oúnjẹ mọ́ owó lè rí ta lówó tí yóò ó bá ti bẹ́ẹ̀ ó wá kọ lẹ́tà fọ́gà rẹ̀ ó fẹ́ fún ròdùnú ni o. pé àkàràmọ́kúnmọ́ ah, ibi tẹ́ ẹran mi lọ àbáwá àjáde bí dìínà àwọn àgbààgbà ní àwọn ẹni tí wọ́n ti lọ rẹ̀ ibi tẹ́ ẹran mi lọ ń jẹjẹ ní lọ rẹ̀ ìta fún wọn bẹ́ẹ̀ ah, èmi ọlọ́mọ gbàdúrà mo dé bẹ́ẹ̀ mo rí situation tó wà on ground èmi wá mọ̀ mọ̀ mo wá tọ́jú ọjà tí wá pamọ́ àmọ́ nígbà wo padà wá ta mo jẹ alhajjáàbí ibi ní dinar wà fẹ́ dá lóhun náà wà kọ́ lẹ́tà sí bára ó wá sọ pé ìnà kakọ̀lì kúntànà pẹ̀lú tó ṣe yìí ó ti jàmbá wa o wà ní tàbí kìláàbí máa àmàrìnà tàbí ọ̀tọ̀ ti ní dá ní ọ̀ṣọ́ ọ̀tọ̀ níjọ́ lọ yìí yìí àti rí bẹ́ẹ̀ tàṣọ tàkùbí yìí alábùkọ́rọ́ ìgbà sọ̀rọ̀ gbogbo àwọn tálíkà tí wọ́n bẹ nínú olú ọbìjì sàrà bù. onífàlẹ́ ìtàní aflam ìlà fàáìl sàdà ó ní mo lérò pé tó ọba tiẹ̀ ń ṣe báwọn bóyá mo lè bọ́ níbi ọ̀ràn tó ọbẹ̀ bìlẹ̀ mi lórí. kí ló fà á pé ọlọ́pàá ànábì ti pọ̀ fún wa pé ká mọ̀ mọ́ ọ́ọ̀dì ọjà bí wà nígbà ànábì sọ ni pé ká mọ̀ ọ́ọ̀dì ọjà ká lè mọ́ bí fara ní aráàlú ayílẹ̀kọ́ bọ́ ẹni yìí ti kéré fún mọ́mọ̀ bára ní aráàlú kọ́ òun kọ́ wọ́pẹ́ business strategy ni bọ́ ọgá rẹ̀ ọkọ̀ rẹ̀ òbá rẹ̀ mọ́pẹ́ ẹ̀ tí pèsè pé dáà lórí ti ní amọ́ ṣe ó lọ́wọ́ yìí lọ rẹ̀ ìwà tí ń lára àwọn èèyàn lẹ́yìn kò jọ wá mùsùlùmí mọ́ ìjọ wá mùsùlùmí mọ́ ìtọ́gọ́rọ̀ wá ń ṣe àtiṣẹ́ halali àtiṣẹ́ haram ní ń gbàdúkú wá ń ṣe lẹ́nu bẹ́ẹ̀ sì ni tó yẹ mùsùlùmí ni pé kọ́ tó dáwọ́ léṣẹ́ kan wádìí ẹ̀ àbáwá Umar bin Khattab radiyallahu ta'ala anhu oníláyẹ tẹ́jú fi súnkínà ilẹ̀ mọ́lùfàkì ẹni kú gbọdọ̀ wá tajà lọ́jà wa afẹ́ni tó ti lágbọ́ yẹ́sù tó ti mọ̀ dájú ẹ̀sìn ń parẹ̀ afáwa Yazid ibn Zur'a olóṣè gangan wọ́n ní tànàzà àmì hamsimi àti alfin mìíràn ti àbí wọ́n ní kàbí five hundred thousand lówó ọjọ́ náà kìí ṣe pé five hundred o ká máa sọ dábí million lásán yìí ó ní ogún tó yẹ kó jẹ nínú ogún bàbá rẹ̀ ni ó sì ní èmi ò jogún bàbá alábi àkóso wọ́n pẹ́ ogún ìbú ó lè mi ò jẹ́sẹ́ àwọn èèyàn wá ní ẹjọ́ rẹ̀ ni mùsùlùmí ni ó mùsùlùmí bàbá rẹ̀

tanúbà Muhammad sallallahu alaihi o ni arojo àáròjọ́ kẹta tó lè gbé gbèjẹ́ ìgbà tí ó sọ ẹjọ́ tá àwọn ọkọ̀ owó ó ní wọ́n bí wa àmẹ́rin bí ní ẹ̀yìn ìdàkùtàsọ́bà àáròjọ́ ọgbó láti kówó wájọ́ wà fi àǹfọ́kọ̀ la tó wá náà sí gbàtà àkójọ tán níbo la tó náà sí ẹ̀rù ọlọ́wọ́ bá máa ń bà wọ́n tọ́lọ́ bá débi ọ̀rọ̀ owó tọ́lọ́ bá tí yín ò lè mórí gbọ́ wájú ọlọ́run kó mọ̀rùn jọ lórí ẹ̀ ó rùn jọ lórí àwọn owó yìí lóbi jẹ́ pé àwọn ìrújú kéékèèké táwọn bá ilé ti rí ibi owó báyìí lásán wó sànù wó sànù ẹ àbúdòbìlà ẹni tá a gbá jẹ sí ìrírí bínú jẹrẹ tí ẹ bá padà mọ́ṣẹ́ tí ń ṣe tó fi kú ẹ wò pé àwọn ti wá sí báyìí ń bèrò àlùkí

anábùwà Muhammad sallallahu alaihi wasallam ó lọ́kùnrin kan tààrí nínú àwọn ẹni tí wọ́n ti lọ ìgbó wa tààrí ó gbowó lọ́wọ́ ẹni rà ẹni rà lẹ́ náà ti sanwó rẹ̀ ẹ̀dá kò ǹgbẹ́ ẹni rà lẹ́ ti sanwó rẹ̀ táǹdì lẹ̀ ẹni rà ìgbó àwọn afẹ́ bẹ̀rẹ̀ ẹsẹ̀ lórí ilẹ̀ náà níbi wọn ti wá fẹ́ bẹ̀rẹ̀ ẹsẹ̀ àwa ní kí wọ́n gbẹ́ kùtù ẹ̀mọ́ bá àná ti wọ́n gbẹ́ kùtù foundation tàbá fẹ́ kọ́lé àwọn afẹ́ bẹ̀rẹ̀ ẹsẹ̀ lórí ilẹ̀ yìí níbi wọn ti wá ń gbẹ́ àwọn tí wọ́n ń gbẹ́ làwọn bíríkìlà àbáwọn tó ń gbẹ́lẹ̀ bọ́ ti kan góòlù nínú rẹ̀ wọ́n san góòlù yìí tán àwọn bíríkìlà àwọn ló ọlọ́dúnrún ẹ ẹ̀rọ àpèjọ adápadà bàbá ìnáwó ilẹ̀ tí ẹni àti góòlù tá a bá mẹ́ tó èyí ṣe ti ẹ̀tọ́ wa ẹ̀tọ́ yẹn òun náà ní àmọ́ ẹ̀tọ́ tèmi náà kọ́ ilẹ̀ ń wòra góòlù ọlọ́run náà bá gbé ó lè ẹni tó ilẹ̀ tẹ́ ta mi ń jọ sí a ti ń bẹ̀rẹ̀ tẹ́ lórí ẹ̀ àmì ìmọ̀ta rí ni pé ń dà

فمن اتقى الشبهات فقد استبرأ عن دينه وعرضه أبعد ما دع ما يريبك إلى ما لا يريبك أبعد ما قلت إنت تابوي أبعد ما تاسد ọ̀rọ̀ ẹgbọ́mọ̀ lọ̀rọ̀ ya rẹ̀ ká ẹ̀ nínú ẹgbẹ̀gbẹ̀ yìí torí tó bá bẹ̀rẹ̀ fún nìtì tẹ́lú àwọn àwọn adigbádùn ara. táyì a bá lọ́dọ̀ àbá tá a bá wa sàlàyé fún àwọn àbá náà bá wù lọ àbá àti mọ̀ nítorí táwọn fún ẹ́ àwọn ilé sórí ibú ní o àbá náà bá sọ ní pé bóò lèmi náà ṣe tún ní sórí ibú ní ara wa àbáwá lọ́la ń dáṣe ìwọ́ lọ́ọ́ rálẹ̀ níbẹ̀ ìwọ ìwọ náà kalẹ̀ oníbẹ̀ ni tí ìwọ ọlọ́mọkùnrin tó ti tó yàwó fẹ́ à ó ní mo ní tọ̀ tí ìwọ ọlọ́mọbìnrin tó ti tó lọ ní ọkọ àwọn náà ni mo ní ẹ ó yá àwọn ọmọ yíò ẹ fi wọ́n fúnra wọn bẹ́ẹ̀ bá wá fún wọn fúnra wọn tán ẹ wá gbówó ilé àwọn méjèèjì lọ góòlù ẹgbẹ̀ láwọn méjèèjì lọ́wọ́ kán bí máa ṣe ìgbésí ayé tọ́ bó bá padà sí ẹ̀wà jẹ́ pé wọ́n tọ́ ọ̀rá lẹ̀

láti jọ wà ìyẹn ló jẹ́ pé èmi àti yín náà àwa náà gbọ́dọ̀ ṣọ́ra wa a sì gbọ́dọ̀ owó dábàá máa ṣe a sì gbọ́dọ̀ bẹ̀rù àlùkìyàmà afọ àwa àlùmísùwà òun ló ṣe nǹkan kan lọ́dún kan ẹ mọ bí ìgbà téèyàn bá dákú. gbogbo tó wá polówó náà ti kó pamọ́ àsìkò ẹ̀rọ tí wá bọ̀ yẹ àsìkò tí ń rí ọjà mi tàrí kò tí ì mú ojú dání bá kò sí kọjá àlà ibi ọ̀rọ̀ wá dé ti kan lásìkò ẹ̀rọ tó ti kò sẹ́ni tó fẹ́ ní kúndù yìí bá mọ̀ lọ rí rọ̀tán gbogbo àwọn èèyàn tá a náà ní ìgbogbo mọ́ ó mọ̀ tún ní ìgbogbo wa ẹlẹ́nu tó rò lẹ́mìí ó sì di àdánwò látara ìgbóyẹsùn látara ìgbóyẹsùn tó náà fàkọ́ àdánwò tó bí pé fúnra ló wá wọ́n pé a ah, irú omi ọ̀nà sẹ́ẹ̀tì mi ló ṣe àrọ́ ni kàrí ìtumọ̀ yẹn fa olùmùsùlùmí ṣé kìí ṣe pé òjò tó ń fẹ́ jàbà ní gbogbo àlèúmọ̀ lè ní wọ́n wo àǹfààní ìsinmi nìkan wọ́n kò rí akójò mọ́rọ̀ nítorí owó tẹ́lì lẹ́rí onítọ̀jú wa jẹ́lẹ̀ èjìlẹ̀ tẹ̀bí torí oúnjẹ tí mo kó lè ni mo tẹ́tẹ́ torí ìwájú ọlọ́run kódà gbogbo tí mo wá ti nígbà máa lérè tí mo fẹ́ jẹ ìwánijẹ gbogbo èrè mọ́ àsìkò náà Umaru ni wọ́n bẹ lórí àlébà olúwàlọ́wà Umaru ọjà báyìí báyìí báyìí lójú kó síbi báyìí àmọ́ mo rò nǹkan báyìí lẹ́yìn mo wá bẹ́ẹ̀ fìyà jẹ ẹ̀mí ara mi pé tó mo torí àǹfààní ara tèmi nìkan mo wá ń kórìíra àǹfààní tí ó bá mùsùlùmí ọjà yìí kì í fẹ́ jèrè kẹ́kẹ́ bẹ̀rẹ̀ jẹ́ ọmọ tí ó mọ̀rún náà rí mo mọ̀rún yá ah, jàjà àtàwọn àkókò wọn nígbà pé ní a ah, ọlọ́run sì sọ lẹ́sẹ̀ pẹ̀lú ẹ̀mí ọ̀lẹ́ ọlọ́run wa mọ ìmí ẹ̀yìn ẹlòmíì nínú wa àǹfààní ara rẹ̀ tó wọ́n jẹ ó máa ń gbé e lékè àǹfààní gbogbo àdúgbò kó o láti jàǹfààní. so mùsùlùmí má jẹni tí ó mọ̀ wo àfìmí àfìmí àfìmí ewu àwọn ẹni tí wọ́n ti lọ rẹ̀. àràkùnlé hàl àdìsí dáàmà yàrá yìí mọ́ ìlà òwònù tó pọ̀ òwònù báàbù tó pọ̀ inú ìgbésí ayé rẹ̀ tó bá ti ṣe kankan ti ń ṣẹlẹ̀ tí nǹkan náà ti ń jẹ́ ọlẹ́mi náà títí ń jẹ́ ẹ̀ jẹ́ ọlẹ́mi jù fi nǹkan náà lẹ̀ wá lọ síbi ìtọ́kàn rẹ tó ṣe kí ni tó bá lè lórí abẹ́lúwà ọ̀dẹ́lọ́wọ̀ bá wa bí máa lèyí wọ́n tọ́rọ lèyí wà ilé ìwọ̀n kan lè ó ṣe àlékún mímọ̀ àti àlékún àgbọ́yé ìfẹ́ kọ̀tọ̀ àti àlékún ìdúró déédé lójú ọ̀nà ọ̀dọ́lọ́wọ̀ àti lójú ṣúná tàbẹ́lúwà Muhammad sallallahu alaihi wasallam ibi ni àádùn sílẹ̀ ní insha Allah ta'ala gbogbo bá ọdún mẹ́jọ àwọn tẹ̀síwájú nínú àdìsí عشر في حديثه يدات إلى أوامر الله سبحانه وتعالى بمنه وكرمه وعزه وكله أن يزيدنا وإياكم علما نافعا ورزقا طيبا وعملا متقبلا وشفاء من كل داء وصلى اللهم وسلم على عبدك رسولك محمد وعلى آله وصحبه أجمعين سبحان اللهم وبحمدك أن شاء الله إلا أنت أستغفرك في سؤال واحد اثنان تفضل ìṣòro ìlà ayé dáadé ok. owó ẹ̀fẹ̀ sọ̀rọ̀ náà náà àbùdá àkọ́kọ́ gbogbo ẹ̀bùn tí ó bá ti àtàkì mọ́ ọdún tí wọ́n ń ṣe lọ́wọ́ báyìí àwọn apá ìsìláàmù ẹnu wọn kò lórí rẹ̀ tó bá ṣe pé ń ta dúnkù ni wọ́n pa ẹran fọ́dún wọ́n pa adìẹ kí ó ṣùgbọ́n ló wà wọ́n tẹ́lẹ̀. káwa ní èsì tá a ń sọ̀rọ̀ nípa ẹ̀gbìn míì jẹ́nẹ́rálì wọ́n pè èso wọ́n pè wọ́tàmẹ́lọ̀ àbí wọ́n pè fúrúùtù àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni wọ́n pè ké wọ́n pè aṣọ wọ́n pè àgbo wọ́n pè bàtà wọ́n pè mọ́tò. tí ó bá ti àtàṣì mọ́ ọdún rẹ̀ aráwọn mímọ́ àwọn àbá àti wọn ní kò sí láì nílẹ̀ wọ́n dẹ̀ mú àwọn àkàrò àtàrí ẹlọ́wọ́ àìṣá àtàrà ọ̀tọ̀ àbíta àdé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láti lè fi gùn fẹ́ẹ̀sì pọ́ǹtì pé kò sí láì nípa gbà a sì rí nú àwọn àbá míì táwọn ní a ní ìgbà tá a sì ń bá wọn sẹlẹbírẹ̀tì ọdún wọn náà àwọn tàwọn kọ́ ní kò jọ celebration ó kàn jọ pa àti dáadáa síra wa àwọn akẹ́kẹ́ nínú bí ìbàdàn celebrate pé jọ́lùwà sì sọ ni pé làkún dínúkú wálíyàdì ìgbà ọ̀rọ̀ ti wá rí báyìí táwọn àfa àbá ti ya pa ẹnu inú àlámọ̀rí ọ̀rọ̀ ẹ̀sìn náà èyí tó máa ń dá àjù ni pé al-khuruj min al-khilaf báwo láti lè wó tó kéé sẹ́ni ya pa ẹnu kábọ́n bẹ́ẹ̀ ó dàbí táwọn ìdíkè láàmà yẹrí mú ìlàmà láyẹ̀ ṣó ti ń di ẹlẹ̀ jẹ́ ẹ̀lẹ̀ jẹ́ ẹ̀lẹ̀ jẹ́ kó láti nìkan lọ fìlà àwọn kan ni pé béèyàn ò bá gbà kò sáfà àforíyàn ní ẹni tó ṣe tí ò tó ìyẹn ti kàrájà lọ fìlà ìyẹn ti satisfy both parties. tí yóò bá ti gbà ó ti dá ká mọ́ ká fò lọ fìlà àmọ́ tí èèyàn bá gbà á àwọn táwọn ní kò tọ́ kí èèyàn ó gbà á ojú tí wọ́n máa fi worú ẹni bẹ́ẹ̀ ni pé áá ah, ah, wọ́n náà ti bá wọn ṣe ọdún tí wọ́n ń ṣe olùwádìí sọ pé làkún dínú fún wọn ni yẹn ló jẹ́ pé ọ̀wá wàhálà ìmọ̀ràn táwọn máa ń gbà àwọn ni pé àwọn ọ̀rọ̀ yóò mú wàhálà dání tí bọ́ ẹ̀sìn wà láǹṣẹ́ tí làkún dínú fún wọn ni ẹ̀yìn kí á bára wa ṣe dáadáa bí gbogbo nǹkan tó bá ti di bí ẹ̀sìn oníkálukú oníkálukú ó ti kínú kò sì di ọ̀lọ́tọ̀ èmi mọ ẹni tí ọ̀rọ̀ tá à ń sọ yìí tó ta bá mi tó ìmọ̀ ń yá ẹ̀ lẹ́nu ṣé àwọn yóò lọ ẹ̀ka gbọ́ làkúndínlù kó wálé ẹ̀dín nìyé ni àbáwá ló ẹ̀ka gbọ́ yìí dùn ẹni yìí pẹ́ ẹran léyà ó sì gbé dọ́dọ̀ lébọ̀ rẹ̀ pẹ̀lú yíwèé ṣe mùsùlùmí yẹn sọ fún un ó sọ fún ni pé a ẹ máa gbé lọ àwọn òkè a rẹ̀ kí ń jẹ ẹran iléyà ẹwọ́ èkí ẹ̀. this same muslim ẹni tó rí jẹ́ ti ẹran iléyà lọ́wọ́ rẹ̀ àwọn wá fẹ́ ṣe kórè lọ́dọ̀ ó sì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló kù wá ẹ rẹ̀ òun sì gbà lọ́wọ́ ẹ̀ ó àyà kíní kan lọ a ó kọ́lẹ̀ yìí dẹ́rẹ́ yá fún lọ́sọ pé àwọn ò bá yín tẹ̀sí ní ẹ bí àwọn náà wà lọ fi èmi ìmáṣẹ́ lọ́ba yín sọ pé kò yẹ kẹ́ gbà ní mùsíbà lákùn dínú kó oníkàlùkù sẹ́sìn rẹ̀ kò mú wàhálà dání alùpàdé náà ti sọ fún wa pé láyé làá fún mọ̀mọ́ àlìlẹ́dínlẹ́ lọ́mọ ìkọ́ tó lókun fi dí wọ́n lọ́mọ ìkọ́ ọlọ́dún ọlọ́run ló sọ fún yí àwọn ẹni tàn lé tàn gbogbo sí yí tàn lé fún jẹ́ sí ṣẹ̀ṣẹ̀ dáadáa sí ṣù jẹ́nẹ́rà dáadáa wà adọ́gba gbogbo wà ló wọlé adọ́wà ló bí adọ́wà ló ara gbogbo dáadáa ní kájọ bára wa àmọ́ tó bá tún dìbì ẹlẹ́sìn dé lákùn bí lóko wálé ẹni ọlọ́mọta fún àní àgbọ̀yọ̀ lọ ṣùgbọ́n tó bá ti àtàkì mọ́ mọ́ tí ò bá wá àtàkì mọ́ dún táwọn yẹn kàn fi ìfẹ́ àmẹ́mọ́ fẹ́ bo àmẹ́tò wa la fi síbi báyìí o ìmọ̀ràn tó kọ̀ọ̀tà kò mọ̀ gbà wọ́n ti pé àtẹ́bá tẹ̀fẹ́ ń pè tó yín ẹ máa jẹ́ kó ní báyìí tọ́lá àmùsùnmí báyìí báyìí báyìí sọ̀tàn ọ̀bá ti àtàkì ẹ̀ mọ́ ọdún ní tí èsì òjò wáyé ọlọ́wà. ìbéèrè kejì ó wá di pé wọ́n lẹ́ni tí ẹ̀mọ̀ mọ́sálásì kan wọ́n náà wá yọ ọjọ́ kankan lẹ̀ tó fi ń gba owó káàkiri bí wọ́n bẹ di máàlì táwọn bàbá máa ń pè jọ̀ọ́ ó ní bèjìmálì owó bèjìmálì o wọ́n gbà fún táwọn bá ń gbà ńjọ́ náà àwọn táwọn tó ń jẹ́ jẹ́ mọ́ ẹjọ́ àwọn bá rẹ tó ní ìdìnnà lọ́wọ́ táwọn fi náà ń dà lọ́wọ́. ìpè ǹjẹ́ owó ìjọba wa kó o jọ ìjà táwọn kan bá wá yá tó tó àbí òkú ká tó lọ bẹ̀ ẹja kọ́ pàkíyèsí kan náà ṣẹlẹ̀ àwọn owó ta fún gbà mọ́tálásí àti máa ń la òkú ṣẹ́rọ́wó ta bá ti ń gbà ní fíṣẹ̀bílì láì mọ́ṣáláṣí owó mọ́ṣáláṣí ni a gbọ́dọ̀ náà síbò mi mọ̀bí àjọwọ̀ bọ̀ prọ́pátì mọ́ṣáláṣí ni a gbọ́dọ̀ náà síbò mi mítìkì yẹn ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí máa ń ṣe wọ́n owó mọ́ṣáláṣí ẹnìkan máa wá bí máa wà ní ọjọ́ àbí ìmáàmù bímọ lẹ́nà náà tó yẹ wọn lọ́gbẹ́ ẹran ìmáàmù náà àìdọ́ mọ́sájú àwọn anẹ́lẹ́mẹ́sájú dá mọ́sájú àgbogbo tó so papọ̀ mọ́ tọ́lọ́wọ́ ọba ní lábẹ̀ wọ́n kò lẹ́ so gbogbo nǹkan ó dà kùránì mọ́sálásí àìmọ́yálọ́lé so owó bíjẹ̀ bíbí láì mọ́sálásí àìmọ́ ya àìsí mọ́ lókùn nǹkan míì kọjá tó bá jọ mọ́ àlámọ̀ rí ọ̀rọ̀ mọ́sálásí tẹ́yìn lẹ́tọ̀ mọ́sálásí bá rò pé ah ká lè mọ́ wá rí làwọn àrùn lọ́wọ́ ọ̀nà wo láwọn fẹ́ gbègbà ara ọ̀nà táwọn ọmọ ń gbègbà olùdọ̀nà tí wọ́n fi bèrè bèrè wọ́n ní táǹkì ní táàkù ní ẹni tó bá rẹ̀ láàrin wa a máa fi ràn lọ́wọ́ ẹni tó bá bí wọn nu wa a fi ràn lọ́wọ́ ẹni ìjẹ gbèsè nu wa èyí wọn mọ̀ dàbí wọ́n fi ẹ̀ ẹjá mo ṣe píríkì ẹ̀ báwọn èyí wọn náà táwa lè máa yá àléyá o àmọ́ náà ni lọ́wọ́ ẹni tí àbákòókún èṣù tá a máa yá torí owó public fund ni máa ya ẹlọ́rìí kó síbi kan jọ bá ti ti ní ìdí rẹ̀ ẹ kó nǹkan wọn jáde kù ṣùgbọ́n lọ́mọ ṣàfàní àgbáyé ìwà ọ̀tọ̀. Thank sùn lórí ìlẹ̀ tẹ bá gba twenty thousand ẹ wá bẹ́ẹ̀ yọ five thousand pamọ́ ẹ wà fún un àbí. ẹ ó náà ní àkọ́kọ́ ẹ náà lè dára yà wọ́n òun tí wọ́n ti lọ ẹ wọ́n ti àkọ́kọ́ ni. àkọ́kọ́ ni pé ẹja mọ̀ ṣìyàtọ̀ láàrin kìnìún ọ̀tọ̀ ní àdìwà káàdì. ọ̀tọ̀ ni pé àfihàn ṣe wàkíìlì bíi pé máa rẹpìrìsẹ́ǹtì máa rẹpìrìsẹ́ǹtì ní bíbélì ọ̀tọ̀ sí ní agbéṣẹ́ fún yàn ìbá kékeré lápòjúwe ẹni tó gbé ọjà fún yàn tó ẹ ń ta sí níbi ẹ ń ta rẹ̀ tó ti wá ní ẹ ń ta rẹ̀ ní ìdíwájà ṣùgbọ́n wà sí ìgbòbi wá ṣe ibi tó ké òun àwa la rẹpírẹsẹ̀ǹtì òun gbogbo yẹn tá a bá ti tà á òun lọ́la kò wọ́n torí pé iṣẹ́ kọ́ ló gbé fún wa ó kàn fi wá ṣe bíi àsùkù ìrànlọ́wọ́ dẹ̀ nìyí wo dẹ̀ mọ́ dé káwálà àdáàdẹ gbowó lórí rẹ̀ àti wá ti máa nìgbé à tí ń bá ta o five percent ní owó mi o iye tó dùn wà náà àgbàyànù ọ̀nà kan ọ̀nà kejì ẹ̀dá ń ta ti ní bí á lẹ́dẹ̀lẹ̀ iná ń tọ́ gbogbo iye tẹ́ ẹ rí ta o kó mọ̀ jẹ́ kí o gba 3 million lórí ilẹ̀ ẹ padà wá ta lẹ̀ wọ́n ní 7 million lẹ́kùn 3 million torí bí ìgbà tó gbé tẹ́fẹ́ ó gbé kọ́ńtíráàtì wá ní ẹ̀yìn tẹ̀ ìṣẹ́ tó kù lórí ẹ̀ olùkọ́rọ̀ yìí náà ni ṣolú ẹ̀ tó gbé ní kẹ́ bóun ta nǹkan ẹ̀yìn ò ṣòro àti mẹ́tì ìgbẹ́ láàrin àwọn yìí kálífẹ́ tó gbé mi ni pé àá bí ìgbà tó yẹ kàn gbé nǹkan bọ́ rẹ̀ àbí yẹ kàn gbé nǹkan bí yẹn tàjọ wà ládùúgbò àbúkọ̀ fẹ́ kárí jáde wá ní ẹwà ẹgbẹ́ wọn tí yẹ kọ́ bá ná jẹ́bi ibi tó dé ẹ bá ti kí ẹ bá ń ta ẹ bá ta ní fifty thousand tó bá ti dé ẹ kàn án lọ́wọ́ ni ẹ ṣe kínú ẹ̀kọ́ wẹ̀. lẹ́yìn bá mọ̀ pé ìrànlọ́wọ́ pé iná ẹ̀fẹ́ ṣòwò ń bẹ bí ti ń gbé bí láti mọ ní à ń bá ta o five ní owó tèmi iye tí ń náà. ó yà bí ìyẹn náà tẹ̀lé kẹta five percent ní sí àbí ẹ wá ìdíwọ̀n tẹ̀lé kẹta eight hundred tí bá ta jù bẹ́ẹ̀ lọ́gọ́ eight náà lówó mi ó ti clear láti kí ṣé wá ní ìgbà tí wọ́n ń sọ yìí kéèsì ní tí wá yàtọ̀ sọmọ jẹ́ àwọn tó máa ń báyà jíjẹ́ pítẹ́lómi ti ń jà bá lọ́mọdé lómi ò sórí gbígbọ́ gbéra lórí máa two thousand ilé two hundred ilé five hundred ńgbà máa ṣe wàá dìtà ìyí tó pè ní two thousand ọmọ sẹ́dìtà ní

ọlọ́mọdé àti àlọ́ wa kó ló gbogbo fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ ó jẹ́ kó ọ̀rọ̀ òyìn tí o ká sọ̀rọ̀ wa níbi ló àwọn ọmọ ìṣẹ̀ṣẹ̀ báyìí ọjọ́ tó lọ nítorí ọ̀rọ̀ òyìn ìṣẹ̀ṣẹ̀. ìyàwó náà lásọ kọ́sọ́mà náà lọ́gbé ilé ẹ̀ka tí wọ́n fi ìpè tí ò bá ti àtáàkì mọ́ ọdún òfúyẹ́ díẹ̀ tó bá àtáàkì mọ́dún ìyapa inú àwọn àbá òun láti ṣàlàyé rẹ̀ kéèyàn wá bọ́ kúrò nínú ìyapa inú wọn olóṣèkí òun náà yẹn pé tó dájú ní pé àdélà fún bí lóko bàtà mọ́mọ́ wa àwọn bá ti ń ṣọgbọ́n àwọn òṣùwà àwọn bá ti wá wọn bá tajú aláàárọ̀ ògbọ̀n wá bí nílé làkún bí lóko wọ́n lè dùn wọ́n ṣe ti ti wọn bá lóòjì ẹ̀sìn wa àmọ́ ìgbàládùúgbò wa ìjẹ́bí wa ìjọ́rẹ̀ wa ìjẹ́pọ̀ lígi wa èyí ò láwá ní jẹ́ kí àdúgbò bàjẹ́ ọlọ́pàá fún aláàbẹ̀rẹ̀ إن شاء الله من يعد إن شاء الله صلى الله عليه وسلم على عبدك ورسولك محمد وعلى اله وصحبه اجمعين سبحانك الله وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته